so dídá ẹ̀jẹ̀ kìí sọ̀rọ̀ wákàtí kan ànábì máa ń sọ fáwọn sọ àbí àti pé ẹ má kánjú ẹ má kánjú ẹjọ́ farabalẹ̀ dá ẹ má kánjú kó o tó lè sọ pé ẹ̀jẹ̀ yìí o ti stop ọ gbọ́dọ̀ lé ní twenty four ọ gbọ́dọ̀ lé ní twelve hours sókè okay? minimum of twelve hours a gbọ́dọ̀ rí torí pẹ́jẹ̀ yìí ó lè stop temporarily sọ wá rí ìwọ tó ga sí pé òǹkà ọjọ́ tó ń lò kò ì pé tó fi rí pẹ́jẹ̀ stop má ohun tó tún lè trigger rẹ̀ má ṣe ohun tó lè trigger rẹ̀ má ṣe sex lè trigger rẹ̀ ó tún lè wá di ìtọ́ ṣẹ̀ṣẹ̀ máa lọ sí ọsibítù sí. àkíyèsí kejì òun ni pé tí obìnrin bá ń ṣe hílà lọ́wọ́. bí obìnrin bá ń ṣe hílà lọ́wọ́ àwọn kan sọ pé obìnrin tí ò rọ́mọ bí kọ́kọ́ rẹ̀ ò súnmọ́ lásìkò hílà má fi má fi ṣeré o èèwọ̀ ni o èèwọ̀ ni o wọ́n láwọn dókítà kan sọ bẹ́ẹ̀ pé obìnrin tí bá ń wó oyún kọ́kọ́ rẹ̀ ò súnmọ́ lásìkò hílà má fi àràmù wá ọmọ o sọ ti gbọ́ kọmọ rẹ má di ṣáàmànù ẹni tí ó máa fi àràmù jẹun níyẹn sì jẹnu. faslun fin nifas àlàyé nípa ẹ̀jẹ̀ ìbímọ wà nifas kalhaid fi manihi fi manihi ẹ̀jẹ̀ ìbímọ bí ẹ̀jẹ̀ hélà ni o fi máa ní èyí nípa nǹkan tí ó máa ṣe léèwọ̀ fún ni. ìyẹn ni pé a ka àwọn nǹkan kankan tí ẹni tó bá ń ṣe hélà ò gbọ́dọ̀ ṣe gbogbo ń tá a yẹn pé kò gbọ́dọ̀ kírun lásìkò yẹn kò gbọ́dọ̀ gbààwẹ̀ lásìkò yẹn kò gbọ́dọ̀ ṣe tàwáàfù lásìkò yẹn kò gbọ́dọ̀ gba mùsàfù mú lásìkò yẹn ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ súnmọ́ lásìkò yẹn gbogbo ẹ̀ náà ni ó wà lára ẹni tó bá ń ṣe nifas nifas ọ̀wọ́ ìyàtọ̀ ọbẹ̀ ni pé òǹkà ọjọ́ ti nifas. ọ̀pọ̀ ju òǹkà ọjọ́ ti haila lọ nítorí pé àáfàá sọ pé àkìsárùhù sì tú na yawman ọjọ́ tó pọ̀ jù tóbìnrin ó fi ṣe ẹ̀jẹ̀ ìbímọ ó ní sixty days sixty days ọgọ́ta ọjọ́. níbi ìntẹ́lá tó ṣe ní èèwọ̀ fún wa àti nífàásì wọ́n jọ dọ́gba ṣùgbọ́n ní ti òǹkà ọjọ́ òǹkà ọjọ́ tó pọ̀ jù fún éèlà ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òǹkà ọjọ́ tó pọ̀ jù fún nífàásì ó ní ọgọ́ta ọjọ́ ọgọ́ta ọjọ́ ìwọ tó ń ṣe nǹkan oṣù ìwọ tó ń ṣẹ̀gẹ̀dì ma ọ gbọ́dọ̀ mọ bó ṣe ka ọjọ́ ni o wọn gbọ́dọ̀ bí ọ léèrè pé o ti ń ṣe é bọ̀ ní ìsìn ó tọ́gọ́ mélòó kó o ṣe hàn hàn wọ́n hàn hàn rẹ o ká sọ pé o kàlẹ́ndà lò ká sọ pé o jẹ́ ara eh, aráàlú wa ká mọ kàlẹ́ndà lò o lè mú agolo kan tó o ti lò tó o ti lò tó bá dá sí pé ọjọ́ méje ló máa fi ṣe o lè kó òkúta méje sínú ẹ̀ ọjọ́ àkọ́kọ́ òkúta kan ó dismiss ẹ̀ ọjọ́ kejì òkúta kejì ó dismiss ẹ̀ tó sì yà pé ti nífàsì ni tó jẹ́ ọlọ́gọ́ta ọjọ́ ọmọ ìyẹ̀gọ́ tó fi ń ṣe é bọ̀ òkè àmẹ́yìn tó tún níìtì jùlọ ò ní kó o ní kàlẹ́ndà ńlé ọgọ́tọ̀ bá ti bẹ̀rẹ̀ ọ lọ rí ọjọ́ yẹn báyìí ó rí yẹn báyìí ìyẹn ló dáa jù ló níìtì jù wọ́n béèrè arábìnrin ṣé bọ̀ ní ìsìn ó ti tọ́jọ́ mẹ́lù kó a máa ní á ah, ṣe é ṣe pé ó ti tó bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún báyìí àbí ọjọ́ mẹ́tàdínlógún à kò gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ o inú obì ò gbọ́dọ̀ bu bu bu kó má mọ iye òǹkà ọjọ́ tí fi ṣe é là kó sì má mọ iye ọjọ́ tí nífàsì rẹ̀ dì torí pé kínní ní ẹnu àlà tí ó fi túmọ̀ sí nǹkan mìíràn bọ́bá gẹ̀ẹ́sì hé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́nu àlá rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó dá ìsàn nu bọ́bá gẹ̀ẹ́sì nífàásì ni ọjọ́ ni òpin ọjọ́ rẹ̀ lẹ́yìn ọgọ́ta ọjọ́ sixty days ó ti dá ìsàn nìyẹn so dandan ni kó níyè inú láti mọ bó ṣe máa ka òǹkà ọjọ́ nǹkan oṣù rẹ àti ẹ̀jẹ̀ bímọ rẹ aláwo ṣe ń rọrùn. fáyìdá tàkọ́tà àbí ok fáyìdá ìǹkọ́tọ̀ àdàm kọ́bùlà ha wàláwó fi yáwómi lìwìládà lódodo ni pé lódodo ni pé ọjọ́ tó pọ̀jù fún nífàásì ni sixty days àmọ́ fàyíṣà nkọ́ta adam tí ẹ̀jẹ̀ bá dá kọ́búlà ha síwájú sixty days wàlá ó fi ìyàwó mi lè wí láàdá kódà kó jẹ́ pé ọjọ́ ìbímọ lẹ̀jẹ̀ rẹ dá ègìtásà láti o máa wẹ̀ wàásọ láti o máa kírun ṣọ́ngbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ọdún aláìní kan ṣe pọ̀ o torí ẹni bá nìkan ṣe ó gbọ́dọ̀ mọ ìdájọ́ tó rọ̀ mọ́ n ti ń ṣe òkè òǹkà ọgọ́ tó pọ̀ jù fún nifas ní sixty days fáìdá nkọ́ta adam kọ́bùlà ha tẹ́gẹ̀ bá wá dá síwájú sixty days wàlá ó fi ìyá mi wìládà kódà kò jẹ́ ọjọ́ ìbímọ ìbímọ tán nìsínyìí o ìbímọ tán láàárọ̀ nígbà tí yóò fi sú ẹ̀gẹ́ ti dá ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn kan o tẹ́ pé ẹ̀jẹ̀ tiwọn kò pé twenty four hours tó fi dá ẹlòmíì ẹ̀jẹ̀ tiẹ̀ kò kọjá ọ̀sẹ̀ kan tó fi dá ẹlòmíì ẹ̀jẹ̀ tiẹ̀ lẹ́yìn ìbímọ kò kọjá ọ̀sẹ̀ méjì tẹ́ dá a rí ọlọ́sẹ̀ mẹ́ta a rí ọlọ́sẹ̀ mẹ́rin bó ṣe wà nìyẹn ìbéèrè wa ni pé tí ẹ̀jẹ̀ rẹ bá dá lóòjọ́ àbòdá lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ṣó òdòó di òdòó de sixty days ni rárá o rárá o ọlọ́run mọ̀ kó ti dá. o ò ní dúró de sixty days sixty days yẹn ó ní òǹkà ọjọ́ tó pọ̀ jù globally káàkiri àgbáńlá ayé fún gbogbo obìnrin tó bímọ ẹ̀jẹ̀ bímọ a máa dá lóòjọ́ a máa dáńjọ́ kejì ó lè dáńjọ́ kẹta ó lè dáńjọ́ kẹrin ọlọ́run ló mọ bí ṣe ń ṣètò rẹ̀. títí ẹ bá ti dá tẹ́jẹ̀ bímọ rẹ bá ti dá síwájú sixty days kí ni wàá ṣe ègìtásà láti ọ̀wẹ̀ ní o ó máa wẹ̀ wàsọ láti ó sì kírun àwádà ha àdàmù tẹ́jẹ̀ bá tún wá padà wá bá a ó ti dá bọ́yá ńgbà tó pé ọ̀sẹ̀ kan ó sì wẹ̀ ó sì ń kírun ok ẹ̀jẹ̀ yẹn dá ẹ̀jẹ̀ yẹn tún wá padà wá báwo ni ó ṣe yanjú ẹ̀ fàyín kánà báyìí náà hù mọ́ hamsata aṣara ìyàwó mọ́ fa akisara bí ó bá dá sí wípé ló fi gbọ́dọ̀ mọ̀ sí ro. obìnrin kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní kàlẹ́ńdà nínú ilé ó gbọ́dọ̀ ní kàlẹ́ńdà nínú ilé máa gbọ́ ó bímọ ó bímọ tán ẹ̀jẹ̀ wá fún ọ̀sẹ̀ kan tàbí ó wá fún ọ̀sẹ̀ méjì ẹ̀jẹ̀ wá stop ẹ̀jẹ̀ ò wá má later ẹ̀jẹ̀ tún padà sẹ́yọ ó tún wá báwo ló ṣe yanjú ẹ̀. fàyín kánà bẹ́yìn náà wù máa kámsátà àṣẹ́rà yàwó máa fà á ọ wà lọ wo iye òǹkà ọjọ́ tí yẹn fi stop kó tó padà wá. ọ ka iye ọjọ́ yẹn tẹ́gẹ̀ yẹn fi dáwọ́ dúró kó tó di pé ó padà wá. bó bá wá ka òǹkà ọjọ́ yẹn bó bá ti pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fàákísára tàbí jù bẹ́ẹ̀ lọ ó ti ní ìdájọ́ tiẹ̀. bí a bá fi lè rí minimum of fifteen days tẹ́gẹ̀ fi stop tẹ́gẹ̀ bí mọ́tò fi stop kí míì tó tún padà wá tá a bá fi lè rí minimum of 15 days kánà sá ní haidọ́ ẹ̀jẹ̀ kejì tó padà wá yẹn kì í sí ẹ̀jẹ̀ ìbímọ mọ́ o ẹ̀jẹ̀ hélà ni. wà ilà dùnmọ́ ìlàlẹ̀ awwal bí bẹ́ẹ̀ kọ́ tí òǹkà ọjọ́ tó fi mọ́wọ́ dúró yẹn tó bá fi lè dín sí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún a máa dà á pọ̀ mọ́ ẹ̀jẹ̀ ni wàkàánà na nífàs nígbà náà yóò wá jẹ́ ìparí ẹ̀jẹ̀ ìbímọ rẹ ohun tí wọ́n ń sọ ni pé ohun tí wọ́n ń sọ ni pé ó bímọ orí ẹ̀jẹ̀ fọ́sẹ̀ kan ẹ̀jẹ̀ stop lẹ́yìn ìgbà náà o tún padà rí ẹ̀jẹ̀ so rí ẹ̀jẹ̀ tó o padà rí yẹn iye nǹkan ọjọ́ tó wà láàrin rẹ̀ tó o fi rí ẹ̀jẹ̀ ọjọ́ mélòó ni tí nǹkan ọjọ́ yẹn tí ọba tó ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sókè láti ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sókè. So ẹ̀jẹ̀ kejì tó padà rí yẹn ẹ̀jẹ̀ hílà láàmà pé ṣùgbọ́n tí òǹkà ọjọ́ tó fi rẹ́jẹ̀ kí ẹ̀jẹ̀ tó padà wá tí ó bá ti pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún agásí pé èyí tó ṣẹ́kù nínú ẹ̀jẹ̀ ìbímọ tí ó fi pé iye ọjọ́ tí wò ó fi ṣe ló ṣẹ̀ṣẹ̀ rí yẹn tó ti yé báwọn wàá máa gbọ́ àkíyèsí pàtàkì ẹ kọ́kọ́ lọ mọ̀ pé ara obìnrin ó yàtọ̀ síra wọn gan-an ni o ó yàtọ̀ síra wọn. àwọn àfọ onífíkìw ní abẹ́ òfin ẹ̀sìn ó lẹ́tọ̀ọ́ kí obìnrin ó rí ìmọ́ra níbi ẹ̀jẹ̀ hélà tàbí ẹ̀jẹ̀ nífàsì kó rí ìmọ́ra kó sì wẹ̀ bóyá ó wẹ̀ ní alẹ́ òní kí ọkọ ẹ̀ sì tún sọ pé ó yá ní alẹ́ yẹn náà ní ti ìdájọ́ fíkìw ní ti ìdájọ́ ẹ̀sìn ọkùnrin yẹn ọ̀daràn yálà ẹ̀jẹ̀ hélà ó lálẹ́ yìí tàbí ẹ̀jẹ̀ nífàásì ó parí lálẹ́ yìí ìyàwó ẹ̀ sì lọ wẹ̀ ó wẹ ìwẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ tàbẹ́jẹ̀ hélà bákan náà nìwẹ̀ yẹn o a sì wulẹ̀ ti kọ́ ẹ̀kọ́ ìwẹ̀ síwájú all now ní ti ìdájọ́ ní ti òfin obìnrin tó wẹ̀ lónìí ọkọ ẹ̀ lè súnmọ́ lónìí ní ti òfin ẹ̀tọ́ ni ṣùgbọ́n mẹ́díkálì mẹ́díkálì ó lè ṣe àkóbá fún obìnrin míì nínú àkóbá tó máa ń fà lọ́wọ́. Only the return of the blood the return of the blood ẹjọ́ padà àkóbá tó kéré jùlọ nìyẹn ọ̀pọ̀ orí ìmara òòrẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ stop látàárọ̀ tó fi dalẹ̀ wọ́n wá rí pé ẹ̀jẹ̀ ti dà ọwọ́ awẹ̀ that same night tó wẹ̀ yẹn ìwà àtọkẹ tó wá súnmọ́ra yín ohun tó kéré jù tó lè jẹ́ aburú tí ó lè bí fún yín ẹ lẹ́sẹ̀ lọ́rùn o gbọ́ mi yé o ẹ lẹ́sẹ̀ lọ́rùn o níwọ̀n gbà tó ga sí wípé o ti rí ìmọ̀ra yálà abẹ́ ẹgbẹ́ fúrú for more than twelve hours kì í sọ̀rọ̀ pé abẹ́ ẹgbẹ́ fúrú láàrin wákàtí kan wákàtí méjì ló ti ya máa fún léńgé léńgé léńgé pé ha alhamdulilayi kíní ti dá kéèdá o dídá ẹ̀jẹ̀ kì í sọ̀rọ̀ wákàtí kan wákàtí méjì ló ti mọ̀ tọ́pọ̀ ti dá o lọ́dọ̀ àwọn àfáà bí ọjọ́ kan ló fi wò lójú o àní wọ́n lẹ́ẹ̀ gbọ́dọ̀ kanjú ẹ̀ gbọ́dọ̀ kanjú dídá rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ kanjú. for almost twenty four hours ó ní wàá fi wò ó torí pé ìṣesí ẹ̀jẹ̀ ó lè flow ó lè hang ó lè flow ó lè hang láti lè wá confam wípé ó ti dá láti bí alẹ́ àná alẹ́ a ló lọ gbogbo òru yẹn abẹ́ ẹgbẹ́ fúrú gbogbo ọ̀sán òní abẹ́ rẹ ọgbẹ́ fúrú tóòrùn bá ti fẹ́ wọ̀ kọ́ lọ ok the same thing pẹ̀lú ẹlẹ́gẹ̀ ìbímọ láti alẹ́ tó lọ lọ́hùn kò rí ẹ̀jẹ̀ kankan mọ́ gbogbo ọ̀sán bí se ń lọ bí se ń bọ̀ abẹ́ gbẹ fúrú ni. kò sí pọ̀sọ̀pọ̀sọ̀ mọ́ tàbó tí ẹ rí tó ń pè ní àlìkọ́sọ̀ àlìbàìdọ̀ yẹn àwọn àáfàá kan sọ pé bí òwú tẹ́ẹ́rẹ́ ni bí òwú tẹ́ẹ́rẹ́ tó máa ń jẹ́ ohun tó máa ń ní àwọ̀ bíi bọ́tà kọlọ̀ tó láìtì tó sí pé tóbìnrin bá ti parí hélà tàbí nífàsì kíní yẹn máa jáde níparí rẹ̀ yóò kàn rárá rí fẹ́ẹ́rẹ́fẹ́ tẹ́ẹ́rẹ́tẹ́ lójú páàdì ẹ̀ lójú tó fi pákéjì rẹ̀ tó bá ti rí kíní yẹn ìparí ẹ̀jẹ̀ mọ́ tó wá now o ti wá rí àmì pé kíní ti parí lálẹ́ ọjọ́ náà ẹ bá tún kíra yín mọ́lẹ̀ ẹ dáràn nínú sẹ̀ríà ṣùgbọ́n ẹ lè dáràn tara èyí tó kéré jùlọ ò ní pé ohun tẹ́ ẹ sọ pé ó dá yẹn ẹ̀jẹ̀ yẹn tún lè ṣẹ́yọ padà ó lè ṣẹ́yọ padà ẹ lọ gbé èdè àwọn àfáàyè tí wọ́n bá sọ pé ẹ̀ tóbi bá ti wẹ̀ níbi hélà tàbí nífàásì ó lè ó lè kó máa kírun lọ kó máa gbàwẹ̀ lọ bákan náà ọkọ ẹ̀ lè ọkọ ẹ̀ lè sún mọ́ wọn ò ní dandan ní kọ́kọ́ ẹ̀ ò sún mọ́ o wọn ò ní dandan ní kọ́kọ́ ẹ̀ ò sún mọ́ ó lè sún mọ́ tára rẹ̀ bá gbà á àti wá rí from experience kì í ṣe gbogbo ara obìnrin ló gba kọ́kọ́ ẹ̀ tètè sún mọ́ ní kété tí wọ́n bá kọ̀nfàmù pé ẹ̀jẹ̀ ti parí ara obìnrin míì sì dá ara obìnrin míì dá lébi pé tó bá bímọ tán láàrin ọ̀sẹ̀ kan ojú ara rẹ̀ ó ti le yóò ti dá ojú ara rẹ̀ yóò ti jiná tó ga pé tọkọ ẹ̀ bá súnmọ́ kò sí wàhálà kódà ẹlòmíì níbi tára ẹ̀ dáadé ojú ara rẹ̀ ò tí ì jiná pé e jiná ìbálòpọ̀ ní èjiná níbi tí ọlọ́run ṣe bọ́dì ẹlòmíì so bọ́dì wa ó ní resistance jura wọn lọ ó ní okun jura wọn lọ study yourself study yourself tọba ti ṣe lẹ́ẹ̀kan rí ó ti mọ̀ pé bára tiẹ̀ ṣe ríre pé ẹlòmíì tẹ́gẹ̀ bá dá ní after two weeks ara rẹ̀ ò gba kọ́kọ́ rẹ̀ ò súnmọ́ until after a month until after a month pain ni ó máa ní tọkọ ẹ̀ bá súnmọ́ pain ni ó máa ní níparí òǹkà ọjọ́ tó pọ̀ jù fún éèlà wọ́n ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni òǹkà ọjọ́ tó pọ̀ jù fún ìfáàsì wọ́n ní sixty days ni tọrọ ẹ bá jẹ mọ́ days ló fi máa ṣe kádàrá rẹ nù bọ́rọ̀ ẹ bá jẹ mọ́ pé ọmọ fi sixty days yẹn tó jẹ́ maximum days fún nífàásì tóun ló fi máa ṣe ẹ̀jẹ̀ bímọ kádàrá rẹ nù. bọ́rọ̀ rẹ bá tún wá jẹ mọ́ pé kò ní tó nǹkan ọjọ́ tó pọ̀ jù yẹn kádàrá rẹ nìyẹn ṣùgbọ́n ìpínlẹ̀ ọjọ́ tí o bá ti ní tó maximum days o ti jẹ aláwọ̀ ní bá ìjọsìn rẹ lọ látìgbà tí wọ́n ti rí ìmọ̀ra ti rí ìmọ̀ra nítorí náà ẹ jẹ́ ká dúró mbẹ̀ ní alẹ́ òní yìí tó di ní next episode first loan fil awqat àlàyé nípa àkókò ìrun láàmú sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láàmú àkókò ìrun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láàmú àkókò ìrun technology ó ti affect wa níbi ọ̀rọ̀ àsìkò ìrun àwọn ò tako tẹkinọ́lọ́jì o gbọ́ mi yé o tẹkinọ́lọ́jì náà ló fi láǹfààní àti máa gbọ́ wa níbi tó wà á tako ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣọ́ra fún kọ́mọkùbá wa torí pé nígbà tí tẹkinọ́lọ́jì bá ń sọ fún wa pé àsìkò oorun ti tó tí àwọn tí ń wọn irun àwọn tí ń wegú sánmà tí wọ́n lásìkò oorun ò tí ì tó èwo lálòónú méjèèjì ìbéèrè nìyẹn a máa dáhùn rẹ̀ ní ìgbà tá a bá ń ṣàlàyé first loan fill out court àlàyé nípa àwọn àkókò ìrun inshallah next episode a máa kà yẹn lọ níbi ọ̀rọ̀ fíkìú subhanaka lamu wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik kí ẹ má gbàgbé facebook account mi imam àbúrò yìí má ó ti ní problem imam àbúrò yìí má ìbàdàn òun ló ń ṣiṣẹ́ kò wá la wàhálà lọ ẹni tó bá fẹ́ máa gbọ́ notifications pé a ti wà live lọ sórí àkáǹtì ẹ kọ̀ọ̀kan rárá táìpù síbi search kọ̀ọ̀kan táìpù Taalim TV tó bá ti gbé wá lọ síbẹ̀ kílíkì follow kílíkì like ó ti parí ó ti parí so each time every time tá a bá ti wà ní live ọ máa rí notification tí ọmọ gbé wá fún ọ ó ti yé alọ́fíwá ṣe kò gẹ dáadáa wasalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.